الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسبف ولما بعلا نجله أن ترى إكياتي سوى أسوأ بيدا ألفوا المشكوى القاوى النجوى محمد صلى الله عليه وسلم يقولون قبل الناس وراء لتوان صحابة عند لهم با قصة ما وناك لهم ضيوى توان فاوى توان قاوى جبا واجماء لكم والوبر وما بيأت لك با علم تاسا ولا يدرب الله الكيامة آه، صحيح بغالي يا فاوى ابن بغالي kí n kọ́ wa nípa ẹ̀sìn wa nípa àlámọ̀rí ẹ̀sìn wa tí a bẹ̀rẹ̀ ní ìwúrọ̀ yìí tá n bá lọ náà ní kìtàbù umra dam sọ̀rọ̀ nípa umra and is one thousand yìí ìdájọ́ bẹ̀rẹ̀ láàárọ̀ ẹni àti one thousand seven hundred seventy àbí ala imam buhari rahimahullah حدثنا أبو عاصم أخبرنا ابن جريج قال أخبرني عطاء عن عروة عن بن زبير قال سألت عائشة رضي الله عنها قالت ما اغتمر الرسول صلى الله عليه وسلم في رجب النبي صلى الله عليه وسلم كنت عمره من رجب صلى الله عليه وسلم قسم لك أنه أسورة قال إمام البخاري رحمه الله ثم أعطى إمام البخاري في حدثنا حسان بن حسان حدثنا حمام عن قتادة قالت أنس رضي الله عنه أم اعتمر النبي صلى الله عليه وسلم قال أربعة ثم قال سيدنا أنس رضي الله عنه pé umra mélòó ní àwọn islam ṣe náà saheed kàńtà anas ni ẹ̀rọ ti rẹ̀ anas naam anas ẹ̀rọ idris bọ́lá idris sallallahu alaihi wa sallam ṣeun hasan malik olomọdọ anabi muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ẹlẹ́sìn ṣe é jíra wá sí madina bàbá ẹ̀ malik ló ní kọ́ náírà kò sí pọ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ yìí mo ò ṣe sílé wọ̀fà máa pẹ̀lú òye tiẹ̀ ìdí púpọ̀ ikú ìmọ̀ àkókò fún wa ìdí òkú rẹ̀ fún wa ìdí wa sí ibi kú ní Madina ìdí sí àwọn ẹ̀rọ mùsùlùmí ìyá àná wa ni ìdí òkú rẹ̀ ìmọ̀ sí ẹ̀mà nù rọ́bà ẹni mbọ̀ yìí yóò sì fi ní ọ̀fún wa wa ni ẹ̀mí òní kó rẹ̀ ó sì gba ìdí fẹ́ kó ti léwọ̀ wọ́n lè dúpọ̀ ọ̀rọ̀ jáde fún ẹ̀ bá ti bá lọ bá fi yà ó sì ya re ya ana ba mu ana su ya rasul ka ji ku ga bai kuma yini ma ji mo doyi mo ba yin lu da be ci ba yin ci lu de o bi wa sinna ana su wa sinna da sallallahu sallam da kai ne su su amma ci la kalbi madina ko sin kalbi ci ci ci ma ci yamma kalbi ci ba yo ci ci ko mi ci do la lu a a wa ci ci kalbi la lu yo a anas kìlọ́dọ̀ bí náà fi tẹ̀lọ́ ọ̀rọ̀ tó máa ń fẹ́ lọ́dọ̀ ṣe yá ara sọ fún máa ń fẹ́ níbẹ̀ ni tí mo ń tọrọ lọ́wọ́ lọ́wọ́ yín tí mo ṣe ń gbé bá yín gbé lé nìkan nínú ilé ayé ìgbà yín gbé lé nìkan nínú ayé ìgbà náà alábi ni aa ibi tí obìnrin ti fara mi lọ ọwọ́ mi kọ́ lọ́wọ́ ẹni ní kìlọ́dọ̀ máa ń fi mí nìfẹ́ nù ṣe jẹ́ kó lé kan láyé ìkàdé gbé lé kan náà jẹ́ náà níbi ètò lágbègbè báwọn ni ìmọ̀ òde gbélé yìí wọ́n wà lọ́wọ́ ṣé tábà ti lò bí kí mo yẹn fílà náà mi lọ́wọ́ àbí wàá sàdúrà fún wa náà sí ọdí ọlá àná oyún fẹ́ẹ́ kọ́ sínú àwọn àti ìlú sílẹ̀ ninety seven years after ìyá lójó kú ó ní albarka de wípé alimizọba albarka lọ́wọ́ fik years old o kare wata hiyar sulmaki ɗiga kauyen nure almananci da school kawa na ọmọ 127 bi 127 àwọn 125 ni wọn ọkùnrin wọn lókè sí lóbìnrin nù táàrí wọn máa tọ́ kọ́ ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin òun jẹ́ ọkùnrin bí 127 ọwọ́ ìyàwó ìyàwó ìyàwó ìyàwó kù ìfẹ́ omi

ó yé ọlọ́ba tó wà sánú ọkọ̀ wà kẹwọn láàbù malik tàbí lọ pé ó bá rí ìdíkù nù ni wọ́n ń bèèrè rẹ̀ pé àǹkàdára oníṣẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú wọn lọ pé a àwọn ìgbọ́n tó ń تعالى وندلات كم مجمل كل كل شيء وصبيه كما ونكلوكو في مدينة أو بعض الشيء كله بيو شو عليه أما المدينة دي تعالى بن مالك خذ يوع والله تعالى عالم نعم سألوا أنس بن رضي الله عنه كم أيتك النبي صلى الله عليه وسلم كم لم يسلم قال أربع قل يا نبي كنت في ذل قال أتي أمراني أضيبية ọmọ ọ̀rẹ́ ìbílẹ̀ àìsíkọ̀ tó ti sọ̀rọ̀ sí ọdún kẹfà lọ sí mọ́ ọ́dà padà wá padà ní ọdún kejì ó ń kiri ọmọ ìdí ọdún ìwà ń gbọ́dọ̀ ní kọ̀ọ̀rọ̀ àti sí ìjọ olùmọ̀ṣẹ̀lẹ̀kì olùmọ̀ṣẹ̀lẹ̀kì ń bá àwọn òṣèlú padà وعمرة من عام المسجد في ذو القادة حيث سألاهم àti ọmọra ní ọdún tó kẹlẹ̀ ẹ̀dùn tó ti fi nínú zùlùkádà sulhu wa umratu birana a a cikin fiskar yin kanu cikin suka dị kimatu kurawa hunayin kuma ta wa fuska nima ta wa kuni hunayin don kama hajja hajji wa shekara wa islam sai sallallahu alaihi wasallam قال إمام بخير رحمه الله حدثنا أبو وليد حدثنا أبو وليد هشام بن عبد المالك حدثنا حمام بن قتادة سعد أنس رضي الله عنه قال استمر النبي صلى الله عليه وسلم حيث ردوه صلى الله عليه وسلم في عمران بن ابي جبل أي يعني من حديبية من كعب من الحديبية من قتل عمران حديبية وعمرة في ذي القادة على ثم أنه سكوكلا سكوكلا عمرة ما عد حدثي إلى ثم فلهاجر إلى إلى هذا كل كيسي إفراد على السنسين إما إيران بتفسر لدنيا أبا بتمتو قال إمام بوهاري عبد الزمان كما سبولا الأيتي حدثنا هدى حدثنا حمام قال عمرة أربع عمرا في ذي القادة الإسلام في كمرة مامي إنه ذو القادة في كمرة في حجته ومراته في من الهدفية وفي لبس وفي حجر في جسر نية هدفية من العمل القادة من الجسد من الجيرانة في قدر الجيرانة حيث قسم جنام جنائم الهنين فريقين جريمة راح هنين وما ما حدثي أكي صدق كل حاجة الله سبحانه وتعالى عند مدى صلو ولا بركة مدى مسلسة هنين ما يرى هنين ما كلمة مع الدولة لوبا شمرة دم مصطفى بن النافذة هذا قال إبراهيم شنو إيه أفكار هذه ما هو ما هو إيه أفكار ما هو أوديوا and the more the countries of Islam the Muslims be the more tí àwọn Muslims ní agbára àdánana ahmed ibn Uthman àbí àdánana shafai ibn Maslama àdánana Ibrahim ibn Yusuf عن أبيه عن أبي إسحاق قال سألت مسروقا وعطاء مجاهدا المبدو مسروق أتي عطاء المجاهد

mímọ́ aláfa ojú àwẹ̀ lọ́jọ́ òní ní àlàáfà lomọ̀ yóò arúgbó ní imam àti ìyẹn bá jẹ́ kíni lẹ́wọ̀ gbọ́ àràfà lọ́jọ́ tí bímọ wà ní kíni àràfà ojú àǹkà wàhálà kan náà yẹn kò dìbò wàhálà kan nítorí àti nítorí àti kan àti kan yẹn ẹ́ sọ́yìn wà lọ́tọ̀ orí ìmúlọ́wà àmì tí lórí lórí àá kàmírù ní tí wà lọ́wà àyàtẹ́rẹ́sì wà lọ́wọ́ دين أوتان وجوا الله تعالى عالم المغفر يا الله نعم مسبوق وعطاء تعطاء من كتنا دبرنا فاسنا مجد مجاهدنا قالوا إكبر السلام في ذو الهجة النبي في آه، عمر من ذو الهجة قبل أن يهجة خذوا صيحات القادة من ذو قبل أن يهجة خذوا صيحات وسمعت براء بن عازب رضي الله يقول إكبر السلام في ذو القادة قبل أن يعود مرتين مبتغى الإسلام في أمرا لمدي إنه ذو القادة دوس السيحات أسلم أمرا لبيع من دوس السيحات قال إمام بخاري رحمه الله باب أمرة في رمضان باب كينة أمرا نسو رمضان حسنا مسدد حسنا يحيى عن ابن جريج عن عطاء قال سمعت ابن عباس رضي الله عنهما يخبرنا يقول إلى عبد الله بن قال رسول الله صلى الله عليه وسلم لإبراهيم من الأنصار سماها ابن عباس عبد الله بن عباس يعني الإسلام باو بن كسور إنه هو على مدينة وقال ابن عباس ونسيت اسمها مبعد يوكور كذا ما مناك أن تهوجي معنا ربني كيف أخذت في الكواسيات كان لنا نابئ يتبع عبو فلان النوم كان هو بالما جاء أتمر وجمله أوالغبو لزوجها وابنها كون يعور أتمر تركنا لأمننته عليه بين أطرافه كوبه ويوكمي أي قال فإذا كان رمضان من رمضان فاعتمري قولي في عاد في منه اسم ودان فإن عمرة في رمضان حجة في دلوقتي عمرة بن رمضان في شهاد لا دار أو ناوي مما قال كلمة سبحان قال الإسلام سبحانه والله تعالى أعلم pé báwo nù ó jẹ́ pé àmọ́. Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó di ẹ̀ ọmọ ajẹ́ gan nù ọbọ̀ sínú dùkádà àmọ́ kò ní mẹ́rin madina ní 25 of dùkádà wọ́n wọ bọ́ta ní on 10 of zulhijja ó bí wa gbẹ́rẹ́ ara mi umura àti hajj kí sínú dùkádà náà ní ó bí wa tó bí sẹ́ẹ̀ ṣe wọnú zulhijja wa alaikum salam wa barakatuh ẹ̀rákùn pẹ̀lú ìbéèrè tí wọ́n béèrè yìí pé ó túmọ̀ pé èyàn ò lè ṣe ìmúra méjì nù oṣù kan náà ni Ìgbẹ́ ọ̀lọ̀ fi múra ní ọwá ti múra lónìí, ìgbẹ́ ìyàjò kẹrẹ, ìtò ara pé bí ọdún márùn wọ́n mọ̀ sí ní ìpàdé wọn tí bá ti tún tẹ̀lé lórí sí múra rẹ̀ àkọ́kọ́ máa ń ṣe pẹ̀lú àwọn aláàjì àwọn fẹ́ẹ́ tó tún nà mọ́tò àkọ́kọ́ àwọn aláàjì wọ́n lọ sí wọ́n lọ sí hajj wọ́n sì tọmọ́tò wọ́n sì múra wọ́n sì hajj wọ́n sì hajj kan wọ́n bá gbé ara mi hàn múra wọ́n tún bá ṣe wọ́n haram tó tẹ̀lé wọ́n ní àwọn tó ti kọ́ tó ti mí àwọn lè fi múra ní àwọn afáàtún náà lọ pé kò bá mi tó ń tí gbà mú ní pé ó ní ẹlẹ́sì ń múra mí pẹ̀lú ìrìn àjò kan náà ni nígbà tí màmá wa Sayyida Aisha radiyallahu anha àti ìfẹ́rú múra sí kálọ̀mí kí ọmọ ìyá rẹ̀ Abdulrahman tẹ̀lé lọ sí ẹ̀tẹ̀lẹ́yìn kọlọ̀ lè gbé ara mi rẹ̀ ìwọ̀n ẹ̀rí àbùsàmọ́ náà bá gbé ara mi christians ni ó ti gbé ìdájọ́ ẹ̀kọ́ ni àmọ́ ó dúró ti ẹyẹ máa yẹ ẹ̀ ní ibi mo múra tó fi gbé ara mi tiẹ̀ àbùsàmọ́ ò gbé ara mi ó ti wà mo ti lágbè four years ago ní five years ago mo ti ti tù mo lọ sí ìlọsí múra náà mo lọ sí ìlọsí àjọ̀dún yẹn ti sáwọn kìí ṣe ti ìlọ láti mo máa lọ sí lọ sí múra egyptian line mo lò láti egypt mo ti ra haram mi mo á gbé haram láti lọ egypt tí a kú fún wa mo ajá ìwádìí lé egypt wà lára gbé haram lọ plane egypt ká street ni a lọ máa gbé mẹ́ka ká ṣe tuntun múra wọ́n á ṣàwọn fún wa máa pé kí ló mọ̀ nígbà tí mo lọ kí ló mọ̀ nígbà tí mo lọ lẹ́yìn iṣẹ́ ìjọ kan lẹ́yìn iṣẹ́ ìbáyìí ìdí àgbẹ̀sán alẹ́ ọkọ̀ lọ sí lójú mọ́tò sákò ní ọ̀gbìn Saudi Arabia transport sega ọkọ̀ wọlá lẹ́yìn ọkọ̀ mọ́tò yẹn bẹ́ẹ̀ni tí seventy ria àbá àtàbọ̀ sí Madina ìfọwọ́ mọ́tò mi ta one fifty ria mọ́tò kan wọ̀nyẹn bẹ́ẹ̀ni tí wọ́n mọ́tò yẹn ọkọ̀ lọ sí Madina àbí mẹ́tìnà làgbé jù lóru náà mọ̀ lọ sí ohud ìdá ohud ìkọ́ni ohud wọ́n wá sí máa fi ìbẹ̀rẹ̀ kí wọ́n gbé máa ti mọ̀nyá sí méjì ọba máa ti kọ̀ọ̀ká ó ti fi náà sí ọmọ òsìjà mẹ́ta òru mojú ẹ̀ kò sí máa sí bọ́lá òkè fa nàìjíríà kí iṣẹ́ ìmàlẹ́dáhùn nílùú olùsí فاقبل بواس ما ي ما تعلم سلم لما تعني كذا يا معلم معاذ وسمع في أبو مير في في زيارة وما إلى ذلك نافلة في توبة وما إلى ذلك لكن وسمع زمان ذاك الولان مقارية لنا يعني اللي هو هنا الحاجة بعدها مرة في بقية سلامة فيه bàbá náà ti kò bá tó lọ lóru tí lóbi sí ẹ̀ wá nínú fílà méjì mbẹ̀ ọlọ́pàá tó kù kí a máa èsì tó pé àbàdí àpàdà sí ní bí lè wọ́n ti ṣe eré ètò wáyé ìṣù sáyẹ̀nsì ẹ̀ wọlé ní dájú gba pàrọ̀símákà ìfáyà àwọn tó tó àmì àwọn kó mọ lọ sí Mẹ́dínà àwọn ọmọ ibi àgọ́ méjì ọ̀sán zoo lọ́kílù ní mọ́tàgbàrà rẹ̀ sáàmbọ̀ ní ọ̀rẹ́sì ní sáàmbọ̀ àwọn adó ní ìlú ọ̀lẹ́ ìfà ìgbàwọ̀ fún àgbà tó múra ẹ̀ kò ní ìdíje tó múra mi gbogbo àwọn ọ̀nà ọkọ̀ wọlé gbé ara mi múra ní ìgbà ara mi múra ní ọmọ adé mọ́tà láàrin mọ́tò ti ṣáà yìí bàyà ní lábẹ́ ìbá ọ̀ka yìí ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà ìrìn àjò nítorí mo ti pé ọdún ẹ̀dùn sílẹ̀ ní bára ti nàìjíríà ìrìn kàkúrẹ́jì wáyà ìrìn àjò mí ni ìdára tiẹ̀ ní mí ìpolú sílẹ̀ nìkan àjára ni nínú bọ́ọ̀bù yẹn gbọ́dọ̀ àti bọ́ọ̀bù ìpamọ́ gbé ara nì ọkùnrin àti obìnrin gbogbo gbé ara nì èyí tó máa ń gbé wọ̀lọ́wọ́ mi ra àmì ọlọ́dún yẹn ọlá òtà làálẹ̀ náà. Èmi ni pé nípa sùjúd pé ká máa dábá wà ń sùjúd pé ká máa ṣe àdúrà. So ẹni àfáàkà sọ wípé èsì nínú ìrun ọ̀ràn èèyàn pé inú àwọn náfìlà ni máa ń jẹ́ bèèrè tí ó ṣe déédéé rẹ̀ lọ́wọ́. Ìyẹn tó ti gbà lórí ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ní ìrokó àdúrà ní jude àlejò sọ pé fi náfìlà ìjọba tó tún bá rí pé bí náfìlà ni kẹ́yìn sọ pé kíní khas fulan bí asọ́rọ̀ ìdúró àyà yìí ni àbí ilé khas ni ní nọ́ọ̀sì nìkan kí ẹ̀ka máa tún pẹ̀lú ìrú rẹ̀ lọ́dọ̀ àyè àti ọ̀pẹ́ àtẹ́bí lọ sọ́dọ̀ àìsí ibi ìṣùdúró ibi náfìlà lè fi di ọ̀rọ̀ yẹn tó sọ́dọ̀ àìsọ̀ wa ó di yé wa nígbà tí wọ́n fún ọ̀rọ̀ rẹ̀ sí ẹ́ ó lọ wọ́n ẹ̀sìn ìpínlẹ̀ kòtò díẹ̀ ní roko ẹ̀sìn kòtò àdúrà ní ìlú tẹ́lẹ̀ tó fún wa nù ó di yé wa. wà á lè ní sẹ́lá lẹ́yìn tẹ́lẹ̀ dáwà ní tẹ́lẹ̀ sọ pé ìbá fẹ́ kírun fún yàrá kìí lóòmù fáwọn èèyàn ìṣe ní ìwọ̀ntúnwọ̀nsì ó padà pé ọwá sùjúdù ọwá ń pẹ́ lórí lórí àdúrà yẹn ọwá ń pẹ́ lórí sùjúdù ọwá yẹn bá tẹ́ tó rántí lórí náfìlà ni tí ó bá wú ọkọ̀ bá lo àwà tó bá wọ̀ sùn tó yẹ pé ìrún ọ̀ràn yẹn tó ń kí fáwọn èèyàn yìí pé níwọ̀ntúnwọ̀nsì tábà bí lórí ìyẹn kọ́ nígbà báyìí wọn bá sàlàyé báyìí. wọ́n sọ pé báwo ni wọ́n lè sọ ẹ̀ èrò pé ọkọ̀ náà jẹ́ ọ́fíìsì ni pé ní tí mo kọ́kọ́ ọmọ ẹ̀sìn ni pé ní sùdúrù bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ báwọn ti máa ti ṣàdúrà báyìí ní sùdúrù bẹ̀rẹ̀ kí èèmọ̀ ṣàdúrà yẹn sùdúrù bẹ̀rẹ̀ èèmọ̀ ṣàdúrà yẹn ọkọ̀ ni ẹ̀lẹ́jì tó tẹ́lẹ̀ tó a tó máa dúró fún yẹ àwọn tó bá wọn yẹn kí ni fúfú yẹn fúfú yẹn أي بعيد ابن كعب رضي الله عنه كان زمان ما قال كتير كتير كتير في قوية أما ما كتير في الصوافات دوان أولا إكتنج بسيطة هذا لو كتير في قوية أما ما كتير في المرسلات أوي owó tó tó ẹgbẹ́ àkọlà fẹ́ ti tó àwọn ọmọ tó wọ́n ti yẹ kéré kéré láti dáadáa wà ń kéyà bíi سبحان ربي ربي الذي ما يشوفون وسلام الحمد لله ليه يعني قولي يا طعمي كريم قولي يا أمنا بكل الصوافات قولي يأمرنا أن نخفف الصلاة علينا نبقى كما نقولوا فيها عما يا أمنا ما تبقى الصوافات Àbí ọ̀sán jẹ́ fìtínà fún àwọn èèyàn, ẹ̀sùn ní ìdásílẹ̀ wà. ó ní ìdájẹ́ gbogbo àwọn sẹ́kìrìtì irú ilé náà fún yẹ́nà fáwọn yẹn náà pẹ̀lú náà ìrìn rántí ó ní ìdára ó kúrẹ́ ní àwọn ìyá lè rí gbé lójú wà ní sẹ́lẹ̀bẹ̀ẹ́sẹ̀ nù gbẹ́gbẹ́ bí ọmọ sálámà lẹ́yìn ọ̀nà gan lọ́wọ́ dẹ̀ bá lọ́fẹ́ jalè ní ìṣẹ́ ìyáyé ìyáyé nínú wọ́n fi mí kú wà lọ́lé àwọn ìbá lọ́fẹ́ jalè ya Rasulullah à ń tó kù kọjá ó sì dá wúrọ̀ ní kúrò rẹ̀ kí. ìgbà ń bọ́ pé ní àbúlà bákàrà ni màálù yà jẹ́ à màálù ìdílé àtàkùnà ní náà ìdáná ní náà fi dáwọ́jà tó fi kúrò lẹ́yìn sí lórí ọ̀dọ̀ ààbò mẹ́rin àdáàlì ṣé wà. ìgbà mẹ́rin àbúkà gómìnì mẹ́rin àbúkà gómìnì imamu abdulkadir abdulkadir ah, imam bẹ̀rẹ̀ wàá ló kúrò bàbá fúlàní ara yóò láyé bàbá yẹn gbogbo ojúmọ̀ àyè máa kí ṣíṣe ojúmọ̀ àti ṣíṣe ojúmọ̀ àfi kún máa kí fún wọn ojúmọ̀ wọn á sọ fún mọ́ra bọ́kà gbogbo pé ìdáàmú yìí ojúmọ̀ àti ìdájá kan mọ̀nà àfi kún mọ́nà wa bọ̀ àbà mọ́nà bọ̀kọ́ nù ó ti máa kí wọ́n lẹ́yìn àti fọ́dù à fọ́dù kọ̀kọ̀ wá kẹ́kọ̀ọ́ mi wọ́n lórí àti wọ́n tó kúrò wa wọ́n lẹ́yìn máa dúró wọ́n wọ́n wà ní à ah, ẹgbẹ́ gbogbo bí ṣe yìí ibi tó ju kí ní túwà tí máa kí láti ọdún kò lóde. àmọ́ ẹkún máa yọkún máa. lọ́gbọ́n ti wà ní. kúrò ní kọjú ẹ̀mí. wọ́n là bí nígbà wọn lè gbé ní kúrò fúlẹ̀ mi. ìjà tó kọ́ láyé bẹ́ẹ̀ tẹ́tù owó wà báyìí dájú. wọ́n lè tẹ́ báyìí. ilé ìtẹ̀lé mi ti kọ̀ ní. àti kí wọ́n ti lẹ́kùn mi kó tó padà. màá kọ̀ òkúta. bá a bá a bí lọ jẹ́ kúrò ní bàbá báwa bí wọn onílẹ̀ kọ́kọ́ wa láti ìgbà ẹ̀fà máa ń fún bàbá yẹn nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà nígbà kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn kí wọn kó bá sánú wọn. ní àjọ ìjọ ó ní ọ̀rọ̀ ṣẹ́yìn náà yìí rántí ọ̀la náà mo ní fúra wọn ni àti lè rí ìtẹ̀mú wa fún alánà. èyí mo fi máa ń ṣe. ọ̀wà nù. Okay. Àwọn àwárí kàtà ni wọ́n, wọ́n ni àwọn mẹ́ta ni wọ́n dáwà lálẹ́ ní ìsìnkú, àwọn mẹ́ta ni wọ́n dáwà lálẹ́, àwọn mẹ́ta ni wọ́n dáwà lálẹ́ àti ìyẹn ní sẹ́fẹ̀n ní alì àti màáwíà àti amòhùn àf wọn àmì ẹ̀ka tó dáwà ara rẹ̀ ní ẹ̀ka àwọn lè mùsùlùmí lè tútù àwọn lè kìkì ní alì kí ìrùn lọ́wọ́ láti bá ní wọn pa náà kó wà tó. ìṣẹ́ màáwíà ìṣẹ́ nínú ilé báyìí ìṣẹ́ nínú ilé báyìí ìṣẹ́ máa lọ kó dáwà ẹ̀sìn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ wọ́n rọ́ṣì báyìí wọ́n ládàá lẹ́sẹ̀ bí kọ́ra fún un ní àmọ́ ìjọba ti kà bá wọn tó yẹ ìjọba lé wọn lọ. mo ní wọn mú àmọ́ àdúgbò ń pa sẹ́nà màáwíà. báyọ̀ ká àlejò náà bíbí ìdè ní àwọn ọmọ àá sá rẹ̀ ọ̀yá ìṣẹ́lẹ̀ wá kí wọn sọ fún ẹ̀ ẹ̀dí kí wọn sọ náà tilẹ̀ mẹ́rin tilẹ̀ ìmọ̀ mìíràn pa. àwọn ọmọ ẹgbẹ́ amúrùbùnà á sì ń bẹ́ẹ̀ mọ̀ pé àlejò náà wọ́n ti wá ṣe àwọn iṣẹ́ bó ti pọ̀ sí náà alimi kuma su suna ma'awiyar yake mori ya faru alibar sai na asir dama cewa fi laki asan zubi laki hussein kuma da sai na asir wata na ma'ali wa ji amiru kai ya ya fa nǹkan bí máa wẹ́ òun inú tó bí kọ́ ọ̀dọ́ máa wẹ́ àfà gbogbo ànábì sí àgbà pẹ̀lú sọ pé kí máa wẹ́ àwọ̀ ẹni kò ní bá fa nǹkan kí máa wẹ́ àkọ́ tó ń ṣe ní bá fa so ilé ẹgbẹ́ ìjásàn ìṣèjọba sẹ́yìn lọ́pàá ẹ̀rẹ̀ ní àwọn ṣíà náà pé ìrọ̀rọ̀ bí lọ́pàá kí wọ́n nífẹ̀ẹ́ wọn lóòtù ni ọ̀rẹ́ wọn nífẹ̀ẹ́ hasan wọn ti nífẹ̀ẹ́ òtù àwọn ẹ̀rí kí wọ́n sí ní hasan bí ni wọ́n gbàgbé rẹ̀ bí ti ti wọ́n kàn tẹ́lẹ̀ àwọn náà ọmọ ya kàrà ọ̀sán kàrà nìmọ̀ bí i kúrò sọ̀rọ̀ nìmọ̀ náà kí lọ́nà ń kílọ̀ ọ̀nà náà kó sàlọ̀ maraba marapa títà tó ní ìgbà yìí wọ́n lọ chọ́ọ̀chì ìtàn lọ sí ìsìláríà nìkan ọ̀tọ́ ló gbé ọgbà àwọn oníkà àwọn bàbá wọn yọ àwọn bá wọn sọ́jú kẹsẹ̀ náà làwọn ọlọ́mọ sọ̀rọ̀ tí ìbá pé ìfẹ́nú ní bára ìfẹ́nú lágbára ilé ìlú ìgbìmọ̀ pé sọ́mọ̀ pé àwọn ilé ìlú ìṣìnà wọn wà ó ní ti ìfẹ́ nùnù ní kọ́ọ̀sì ọ̀rùn wọn mẹ́rin lazari àwọn ń tẹ́lẹ̀ tí wọ́n bá pọ̀ sí ìṣúra dúkìá ó ní orí ìgbìmọ̀ wí dáwò wọ́n fi sọmọ kàmúná wọ́n fi ọ̀tẹ̀ kàmọ́ kàmúná wọ́n wọ́n rán ni o tí ìyọ̀wọ́ lè mọ̀ mọ́ di ọwọ́ nù àwọn náà wọ́n fẹ́ tẹ̀ interfaith káwọn mùsùlùmí àtàwọn christians wọ́n jọ máa mà pé kìkẹ́ náà ni wá كما مستمع الله أكبر تكبير وكلمة لطفية الله أكبر كما كلمة تكبير أو يمنع هللويا wani na lórí ìjọba ìjáwó wọ́n fẹ́ mọ̀ ara rẹ̀ ó rí abúlé lọ́rí ọlọ́run kó tààlù wà ní ìjà alágbàáyé àkèrè ní ní ìsinmi interfaith àwọn sàwọ́dí gẹ̀ẹ́ tí wọ́n ń tàn tàn náà ní interfaith interfaith gbọ́dọ̀ tàbíyà àwọn afá abúlé sí pẹ̀lú wọn rárá kò sí ṣe sí gbọ́dọ̀ tàbíyà rẹ̀ sí gbẹ̀gẹ̀ pé àwọn kristi làwọn ọlọ́pàá kí ẹ̀rọ kọ̀ọ̀kan fẹ́ ẹ̀sìn àwọn náà gbé lọ́wọ́ Ìjọba Sàúdí àgẹ́rẹ́ ìgbìlẹ̀ àgẹ́rẹ́ wọn tàbí ọjọ́ ìjọba ń bẹ̀ àwọn tó ń tẹ́bàá ń bẹ̀ àwọn mo rí mo ní tíra kẹ́lọ́ ọmọ ìmí ní 2007 ìtìkà ẹ̀ kí a lọ sí lọ sí hajj wọ́n ní kí wà mọ́kà ní on third fourth and sixth on fourth five and seven wọ́n máa ṣe mẹ́kà conference àwọn àfáàgbà wa sí ìkà àti hajj lọ sí rápítà gbogbo àgbáyé wọ́n sì lọ́tọ̀ àti ìkà ẹ̀rí àwọn ọdún ìmọ̀ ní ẹ̀rí mà ẹ̀rí mà gómìnà Zamfara àti alérò ní wọ́n wà ní dubai wọ́n ni rúùn lọ dubai wọ́n wà so gọ́ọ̀tù kan tí kò ta tó china tó ti yẹn gbogbo lẹ́kṣọ̀ ti kọ́ kọ́ ti kọ̀ báyìí tó ní ìgbà tó ti ti bí ti kọ̀ta yẹn wọ́n á ti kọ̀ wọ́n fúnra ẹ̀wọ̀ kan wọ́n wá na ti nàìjíríà ní gbogbo ọba gba ẹ ìwé yẹn bẹ́ẹ̀ wọ́n mi dàbí bá mo tó yọ òkúta ọ̀kọ́ ìjà kó kéèkì síra yẹn lọ́yọ̀ bọ̀ bọ́ọ̀bù ẹ̀ mo dé abdulrahman náà kò wíjì abdulrahman ní ìgbà tó sọ láyé ni wọ́n organize lecture kan ní ìgbìmọ̀ ìgbìmọ̀ lórí ni wọ́n pè mí wọ́n pè ìgbàmù wọn pọ́lì yìí gùn sí ìgbàmù gbà yẹn ìgbèk kò náà lọ́dún yìí àwọn ẹ̀sìn kan organize kí ni yẹn gbà yẹn tó máa ní báyìí látọ̀rọ̀ lórí ilé òwúrọ̀ ìsìnkọ́ kankan wọ́n gbé wẹ̀yẹ̀ lọ́wọ́ ni wọ́n ká kí n sábà kàtí su ji kansu jimmo kasa jimmo kasa kan nota ta jilai ba wani kasa ta suna fasi na mani zama mai Bàdé ní àwọn kan wà Saudi náà tánà champion translation ọ̀dọ̀ kò sí Christian ní Saudi kíkà ní motive wọn ní ok Christian ní Saudi lọ́wọ́ ní kọ́ọ̀dù ìjọba ìlú ní mọ́kàtí nàìjíríà kò sí kírísítẹ̀ mọ́kàtí àríyàn kírísítẹ̀ wà ní kò sí church ní Saudi Arabia àbá kírísítẹ̀ wà ní nàìjíríà wà káàkiri wọ́n yàrá rẹ̀ kíkiri. rẹ́sídẹ̀ntì ló wọ̀ ní ilé yìí. ìṣẹ́lẹ̀ àwọn náà ni wọ́n jọ wá ń ṣe ọ̀pọ̀ sí ní àdìyílà àwọn ọ̀rọ̀ wọ́n ti àwọn ọmọ ìdájọ́ lọ sí ìpàdé ni ó di eyín tó lọ kó sàrò wà lára ọ̀ ọmọ ọgbọ́n ní ìrẹ̀lẹ̀ ìṣẹ́ àwọn àlejò ní wọn kò fún ọ̀tà ní jẹ́lẹ̀ ẹ̀kúnṣẹ́ láwọn sí àwọn fún wọn ṣẹ́ mẹ́ ọ̀ṣẹ́ ti náà fi dọ́kọ̀ fún ẹ̀lá dáadé nígbà bí